السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم adáwọ̀ pé fọlọ́run ọba àlékún ìkẹ́ ọlọ́run orí ajẹ́njẹ́ tán ọlọ́run kó máa bá sallallahu alayhi wa sallam eléyìí ni ètò atawhid èyí tí àwọn jama masasi fatima ní òpó màlúù ní ìlú Ìlọrin tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abiola ọba ọba alekiola mọ́sàbá sanwó-án ní ẹ̀san dáadáa láyé tálẹ̀ kìyàmà àti gbogbo àwọn tí wọ́n lọ kún ètò yìí tí ó fi ń dé ti gbọ́ gbogbo àwa èèyàn lápapọ̀ àbí ọlọ́run ọba ọba tí ọlá rẹ̀ ga jù lọ ládá tí a bá rí ń bẹ́ẹ̀ ọlọ́run kó fi dùn ẹnì kọ̀ọ̀kan wa o kókó ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ ní ọ̀sẹ̀ tó kọjá wọ́n sọ̀rọ̀ nípa la ilaha illallah nípa la ilaha illallah wa shurutuhu láhìlá illallah àti àwọn májẹ̀mú tí ó rúpọ̀ mọ́ gbogbo tí máa ń wí láhìlá illallah tí ń wí lẹ́nu gbólóhùn yìí kò tí ì ṣe àǹfààní fún yàn àyàfi kí àwọn májẹ̀mú méjèèje tí wọ́n dákọ̀ fún wa kókun eléyìí ni túmọ̀ la ilaha ní èní báyìí a lọ síbi ìdákejì rẹ̀ wàá na àbí ìkejì rẹ̀ wàá na muhammadu rasulullah ẹ rí i pé gbólóhùn méjì yìí òun ló mú yẹn wọnú islam ká ní ashhadu an la ilaha illallah muhammadu rasulullah a jẹ́rìí pé kò sí ọba kan afọlọ́run ọba tá a tún lè máa ṣe ìjọsìn òdodo fún wa anna muhammadu rasulullah a sì jẹ́rìí pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni wí gbólóhùn yìí lẹ́nu lásán kò tí ì túmọ̀ pé a gbọ́ ọlọ́run lọ́lọ́run kò sì tí ì túmọ̀ pé a gba nẹ́bì lójíṣẹ́ ọlọ́run àyàfi tí àwọn májẹ̀mú ọbẹ̀ tó bá pé májẹ̀mú ti ń bẹ fún wa ashahadu anna muhammad rasulullah ìjẹ́rìí pé anna muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni májẹ̀mú tòun mẹ́rin náà ni gbogbo ẹni tó bá gbà pé ànábì òjíṣẹ́ ọlọ́run ni májẹ̀mú mẹ́rin gbọ́rọ̀ pé lára ẹ̀ mọ́jẹ́ mú mẹ́pẹ́ ẹni yìí òun ni ó mọ túmọ̀ pé á ti ẹni yìí ń sọ lẹ́nu rẹ̀ òótọ́ ni. kìí ṣe gbogbo ẹni tí ń fi ẹnu wí pé òun gba nẹ́bí sallallahu alayhi wa lójú sí ọlọ́run ọba kìí ṣe gbogbo wọn ni wọ́n gbà pa nẹ́bí kìí ṣe ọlọ́run ọba ni. ẹlòmíì látara àìmọ̀ ni. Elumi, èyí tó wá burú jù ní kéèyàn má mà kó sì má fẹ́ mà aburú ńláńlá ni àwọn míín wà láti wọn ò gbà fà nẹ́bì ni wọn ò gbà fà nẹ́bì ni wọ́n mà àmọ́ wọn fẹ́ gbà látara ìbàjẹ́ tán fẹ́ ṣe láyé a rí àwọn tí wọ́n nírú àdìọ́kàn yìí lásìkò ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam haulahi yakuluna wa anna muhammadu rasulullah àwọn ẹni yìí náà ń wí gbólóhùn yìí lẹ́nu pé àwọn gbà pé anabi òjíṣẹ́ ọlọ́run ọba ni wa ma'a dhalik wọn ò nígbà pẹ̀lú anabi muhammad lọ́jọ́ tí ọlọ́run ní kí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lójú ayé anabi sallallahu alayhi wa sallam wọ́n pe arákùnrin kan wọ́n pe ní julas julas yìí ọmọdékùnrin kan gbé ọ̀dọ̀ rẹ̀ ọmọ yóò kì í sí ọmọ rẹ̀ ó jẹ́ ọmọ ìyàwó tí ó fẹ́ ni nígbà tọkọ ẹnìyẹn kú ọmọ yìí wá fẹ́ràn ànábì púpọ̀ a máa jókòó ta ànábì dáadáa wọ́n á fẹ́ ja ogun Tabuk àwọn mùsùlùmí wá ń dá owó fún ogun yìí kọ́dọ̀ àwọn obìnrin náà ń kówó wá arákùnrin yóò wá wá ọmọ yìí sì mọ̀ pé arákùnrin yìí lówó lọ́wọ́ ó wà lọ́ọ́ àárí yín báyẹn ṣe náwó fún ni à kí ni ó sọ àgbà Muhammad lójijì ọlọ́mba sallallahu alayhi wa sallam kan sọ ló fi jásí pé kìí ṣe gbogbo ẹni tí ń wí lẹ́nu pé Muhammadu òjíṣẹ́ ọlọ́run ọba ni kìí ṣe gbogbo ọ̀nà gbà nábì lójíṣẹ́ ẹlòmí látara ìmọ̀ ẹlòmí ò tẹ̀ fẹ́ mọ ara ni ló fi jẹ́ pé mọ́jẹ̀mú mẹ́rẹ̀ẹ̀rin yìí gbọ́dọ̀ pé lára gbogbo ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí tó gbà fáwọn ẹbí sọ̀sán ńlá lójijì ọlọ́run ọba a kà mẹ́rẹ̀ẹ̀rin a kà wọn lérè fèé a máa mú àlàyé rẹ̀ wá lọ́kọ̀ọ̀kan abiola ọba abalẹ́kíọ́lá mọ́sàgbà aláyé jù báyìí lọ. alákọ̀ọ́kọ́ mọ́jẹ̀mú àkọ́kọ́ tá a gbọ́dọ̀ rí lára ẹni tó gbà pa nàbẹ́yìí alákọ̀ọ́kọ́ ta'atuhu fima amara ẹni yẹn gbọ́dọ̀ máa tẹ̀lé àṣẹ tá ànábì bá pa ẹni tó bá gbà pé ànábì lóòótọ́ olùṣiṣẹ́ ọlọ́run ọba ni tá ànábì bá pa láṣẹ ẹni yẹn gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ ànábì tẹ́nìkan bá ní kò gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ yẹn kò gbọ́dọ̀ dá ẹni yẹn lóhùn ta'atuhu fima amara ẹni yóò máa tẹ̀lé àṣẹ ànábì níbi àṣẹ tá ànábì bá pa wá. ẹlẹ́ẹ̀kejì wàtàsùdíkùhù fíìmà àkàbàrọ̀ ntí ànábì bá sọ yóò gbàgbọ́ kọ́lá mi nǹkan yẹn bá takò làákàyè sànábì ló sọ yóò gbàgbọ́. ẹlẹ́ẹ̀kẹta tarku máa naha anihu àwùzájàrọ̀ gbogbo ntí anabi sallallahu alayhi wa sallam tó bá kọ̀ fún wa pa àgbọ̀rọ̀ ṣe ẹni yóò filẹ̀ wala yu'badullahu illa bima sara'a ẹni yẹn wàá gbọ́rọ̀ ṣe ìjọsìn kan fọlọ́run ọba àyàfi pẹ̀lú lànà tá anabi bá gbé kalẹ̀ sallallahu alayhi wa sallam eléyìí là anabi fi ń jẹ́ òjìṣẹ́ ọlọ́run ọlọ́run bá rán wa kó apàṣẹ fún wa láti ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan ọlọ́run bá rán wa láti wá fún wa nírò nípa àwọn nǹkan tó kọjá lọ àti pàkan tí ń bọ̀ lẹ́yìn tí ó bá sí mọ́ ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run bá rán wa láti wá kọ àwọn kankan fún wa kíkà má ṣe wọn ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run bá gbé wa ọlọ́run bá rán wa láti wá gbé àwọn ìjọsìn kan fún wa ká máa ṣe tó rántí wa eléyìí òun làwọn mọ́jẹ̀mú mẹ́ta mẹ́rin tó gbọ́rọ̀ pé lára ẹni tó gbà pé anabi sallallahu alaihi wa òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní bẹ́ẹ̀ bá nílà ká ìdáadáa ní náà ah, bàbá pèèyàn lójíṣẹ́ rí mẹ́rin lára ẹ̀ lóòótọ́ kọ́dà òjíṣẹ́ tiwa náà arán nìkan tí arán nìkan aránṣẹ́ arán nìkan ṣẹ́ ọmọ wa aránṣẹ́ aránṣẹ́ ọmọ wa ó sì mọ̀ pé ó ń ṣẹ́ wa ni. wàlíláhi masáàlú àlà ọlọ́run ọba làpéjú ẹlẹ́ ga jù àpéjú ìyànàbí jù báyìí lọ àmọ́ kò wa la fi sun wálẹ̀ díẹ̀ ẹni wọ́n á sọ pé òní ń sọ̀rọ̀ pé wọ́n ní ń sọ fún yín kẹ̀sì báyìí òní kan ń sọ but ẹ ń tẹ̀lé nǹkan yẹn kọ́dà bẹ́ẹ̀ ni ẹ bá jù lọ ní orúkọ ẹni tó ràn wọ́n sì lè gbọ́rọ̀ ṣe báyìí yóò fi nǹkan yẹn lẹ̀ lórúkọ ẹni tó wọ́n sì ní àyíbá bá o eléyìí agbọ́dọ̀ kó pé lára mùsùlùmí pẹ̀lú yọ̀dọ̀ ọlọ́run àwọn ọmọ mú àwọn kìíní yìí lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan tọ́lọ́wọ́ fi yé wa eléyìí ni ètò tawhid tí àwọn jẹ́wọ́n masáàsì Fatima tí wọ́n solúgbọ̀wọ́ rẹ̀ ètò yìí afẹ́ kó gbá ìjù báyìí lọ ẹni tọ́nà bá ràn lọ́wọ́ nínú atajẹ́mọ̀jọ́ mùsùlùmí ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ká kún wa lọ́wọ́ mi ètò yìí èmi lọ́mọ ẹ̀yà yín nínú islam ali uthman bawa asalaamu alaykum wa rahmatulahi wa barakatu àyíbá àmọ́ ẹ̀ka pè wá sí ètò lẹ́yìn ètò kó pè wá sí nọ́mbà yìí zero seven zero three five seven two zero nine eight six salamu alaykum wa rahmatulah.